Dùgò. Ìbò nílé wọn, ọmọdé ní Bọ́lá wọn. Ìbò nílé wọn, ọmọdé ní Bọ́lá. Ilé oníjẹ̀rẹ̀ arómi ọba bùnmú. Orí adé ẹ̀yìn mú gan. Ìbò nílé wọn, ọmọdé ní Bọ́lá. Kẹ́ni Bọ́lá gbé o. Momolola ti sá gẹ́gẹ́ bí ẹ̀yìn bàbá ẹ̀. Àyànfẹ́ Momolola ti sá wàdà síbẹ̀ lé bàbá ẹ̀ lórí ìlànà ọ̀pọ̀lọ̀ ọwọ́ lè kàn àtẹ̀lẹ́wọ́ bàbá làwọn ẹni tó kọ́ olókùnrin rẹ̀ ìjọba ni wọ́n olódò wọn bà tẹ́ni gbọ́dọ̀ mà tẹ́ni gbọ́rẹ́ ọlọ́dún olùkọ́ yìí ni wọ́n mẹ̀rù ti jẹ́ fi ìsọ̀ ti bá rẹ̀ lè bàbá tẹ́ni gbọ́dọ̀ wọ́n olódò wọn bà tẹ́ni gbọ́dọ̀ àgbè ojú oló yẹ kó tóbi kẹ́rẹ́ yọ jẹ́ kó mi ọba òtòrò ó ní ọba ìbátòrò nígbà jẹrẹ ìjọ òkè ìjẹ èrè wọn jíjẹ yẹ ìjẹ ẹ̀kọ.